والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدوكفل وباوة عليكم كاتب أمسى مباد نبوة محمد صلى الله عليه وسلم شكرا وعلى الليل صحابي النبي شكرا جنبان تريلانا وشكرا جوال القيامة wadatawa ti ogo mlebi wa ọhụrụ ọlọmọ ya wani akpọ onye ọwọ ọhụrụ ma ọhụrụ ma ni aarọ yi, chọrọ chi anka n ka amenu duo die ebe, lati se alaye mi nẹ pataki ebe bii fẹ wa. Eri alaye taarọ yi yọ na mẹta niok ìran àwọn èèyàn mẹ́ta mo fẹ́ bá sọ̀rọ̀ lọ́mọ́sá sàmánà wa àtẹ̀mí tún wí àtẹ̀yìn tẹ́ gbọ́ lọ́nkọ́ sàmánà gbogbo wa. ìran alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ dájú ọ̀rọ̀ mi kọ láàárọ̀ yìí wọ́n ní gbogbo almarkaziyun gbogbo àwọn yóò jẹ markaz nǹkan máa kéwù bàbá wa àgbà lágbègbè rahimahullahu ta'ala ìmọ̀nú ẹ̀yìn tẹ́ jẹ́ àfa wa nù yín àbí ẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́ àbẹ́yìn tẹ́yìn náà jọ máa kéwù wa àwa náà lọ máa kéwù nù ọmọ markaz. àìsàn tá a mọ́ríta wàláhì làwìn àkọ́gbóra ló kọ́ lọ. ẹ̀rí ọ̀rọ̀ tí ń já ràyìnràyìn lẹ̀ Yorùbá yìí àpúròtì tí ẹ fẹ́ lò láti fi yanjú ẹ̀ yìí yóò ba ọ̀rọ̀ jẹ́ sí ni o. mọ́ríkàsì ni wọ́n fẹ́ wo bàbá ni wọ́n ń bínú ẹjẹ́ abẹ́rù ọlọ́run o ìyá bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ yìí ẹ̀sẹ̀ tí èèyàn lè trivialize ni wọ́n kàn fẹnu yẹpẹrẹ mu bẹ́ẹ̀ ó le jù báwọn lọ ibi tí mòdìrú mẹ́nu dé yìí ó lè ó lè wó gbogbo ìsìlámù Abubakar wa Umar radiyallahu anhuma báwọn méjèèjì bá ṣubú ta ló kù. wọn bá di èèyàn jẹgbẹjẹgbẹ ta lọ sẹkù mọ nínú ìsìlámù bí ọba wá sí àwọn sọhábẹ mọ kí làwa ń jòkó tí tá ń pè lẹsìn ọ̀rẹ́ ni tí ọba ti yé kọlọ yé o ọ̀rọ̀ wọn ilé kéwù kan ni wọn dájú kọ wàláhì làbí èmi àtàwọn tí mo mọ̀ tọjọ mi kò sí ń tọ́ka wa pẹ̀lú yín o àìsọta amẹríkà àìsísọta lè kéwù kankan àmọ́ ǹjẹ́ nítorí pé yẹn wá ń lé kéwù kan àbí nítorí pé yẹn jọ máa fà á gbà ǹjẹ́ ó lè fún ní láńsẹ́ǹsì kọ́ máa wí tí ó da ẹ̀sìn rú ẹ̀yin náà dá wa lóhùn mímọ́ dájọ́ ọ̀rọ̀ yìí kọ ẹ̀yin tẹ́ já fa wa wà tá jẹ́ ẹgbẹ́ àtẹ̀yin tẹ́ jọ máa kéwù tiwa náà wọ́n bá ṣẹ̀ sí ibòmíì nínú ọ̀jẹ́ pòsíṣàn tìyín náà ẹjẹ abẹrù ọjọ́ tí kò wọ lọ ọrùjọ wájú Ọlọ́run gbé ìtàǹtẹ láyé yìí pọlítíkì ọdálìkì àmà o let's call a spade a spade. torí mo ní ibi wọn nánú kà í lé ó lé it's not a trivial matter ìsọ̀rọ̀ tẹ̀yìn ọkàn fẹnu rẹ bẹ́ẹ̀ ti fẹ́ máa fẹnu rẹ yìí àbí a máa justify rẹ̀ pé ńgbà tá à ń jà bá a bá wá ń jà bí ká kú ni. yóò bá ní béèyàn bá ń sunkún máa ríran ni torí pa wá fẹ́ bá àwọn alùsùnà àbí sàlàbíyàjà láàmà wá mẹ́nu lébi tí ó wo ìpìlẹ̀ ẹ̀sìn justification tí ò dá ni o. torí bá a bá ń pé yóò wo ẹ̀sìn ká yanjú ẹni tí ò bá ti yé Abubakar ló kó Kùránì jọ lákọ̀ọ́kọ́ ẹni ó tún kó jọ lẹ́yìn rẹ̀ níta ni ọbí radiyallahu anhuma tá lọ gá akọ̀wé ànábì tó ma Zaidu kí n dá dúró lórí yìí bóòlù yìí ṣíà èèyàn gbégbégbé ni wọn nígbà mẹ́tẹ̀ẹ̀ta ìbá wa jẹ́ èèyàn gbégbégbé kí ni kùránì tèmi rẹ̀ ń gbé tá ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run tá pé orí la gbogbo wálé táwọn èèyàn gbégbégbé kọ tí wọn kó jọ ọrọ yìí trivial matter bí ẹ gbé lọ ni ẹ padà má gbé lọ bẹ́yìn ọba mọ̀ ọlọ́ntọ́ láwọ̀ ọmọ yóò bí wá bàbá wí. báwọn ṣí àbá ń tàn yín lónìí pé àwọn ò ní nǹkan pa àlùkùrá ní irọ́ ni ìgbé wọn lọ gan-an nù àwọn tó dá ẹ̀sìn sí àlẹ́ ìǹtí wọn ń fẹ́ gan-an nù. No bí wọn bá rí islam wo kó kírètì dáwùtù tí wọn náà máa dáwùtù alukurani tó gbé lọ́wọ́ pé àkúmọ̀ bọ́yá <laughs> àkúmọ̀ bọ́yá tí wọ́n ń fẹ́ gan lọ. gbèsè àkàn bá sì fẹ́ parọ́ bí wọ́n ti parọ́ ẹ̀ challenge ẹ̀ ẹni mo ní sọ́mọtìrà tí wọ́n ń pè ní faslul fi tahrifi kalami rabbil arbaa sanu àwọn àgbàfà àwọn lọkọ tíra tíra tíra ṣe tọ́ni kéèyàn ó pé ọ̀rọ̀ ní ń pa alukurani bí wọ́n ti yí padà yóò tí ó jẹ̀mí o alẹ́ máa parọ́ fún ẹ̀lẹ́ parọ́ fún wà wá ẹ̀yin ó ṣe tíra yá àgbàfà ṣíà kí ló kọ ẹ̀ ṣòṣẹ́yìn ànúrí àtọ́bárùsì. nínú àna ọlọ́run àmọ́ pé ohun tí ọlọ́run pèpè àwà fún náà ní owó yìí èmi ní access sí written copy of this book Hand-written copy. wọ́n bá ń parọ́ wọn ò lè parọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àwa o ẹ̀yin náà ti má gba ìtàjẹ ọ̀rọ̀ yìí ò fúyẹ́ ò fúyẹ́ àfi kí wọ́n padà ibi tí wọ́n lọ ní ó lé àpúròtì tí àròpọ̀ yẹ kẹ́ nínú lọ́wọ́ sàmànà yín ọ̀sàmànà àwa náà àwa ń ṣàdúrà o mo ní oríṣi ọ̀rọ̀ mẹ́ta ọ̀kan nù oríṣi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dájú ẹ̀kọ́ gbogbo ẹ̀yin àfa àwa ń lè kéwú tó kù gbogbo lè kéwú tó kù lẹ̀ Yorùbá yìí tí mo ti wí fáwọn márkàzì yìí mo wí fẹ́yìn náà ǹjẹ́ ìjà fa wa àwa tí a jẹ́ ẹgbẹ́ àtàwọn tí wọ́n jọ máa kéwu tiwa náà ní gbogbo ilé tó tó kù nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó délẹ̀ yìí àbúrò rẹ̀ rọ̀ dáa àbúbákírì inú rẹ̀ ọ̀bàjẹ́ ńgbà tá àti gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ sísọ sáwọn tọ́lọ̀ ní rọ̀bíyà lọ́wọ́ àníhùn wà rọ̀bù àná òun ti yọ́nú sáwọn wọ̀nyí ẹgbẹ́nu kú lọ́rọ̀ wọn. bẹ́ẹ̀ni alukura níbẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yí ọ̀gá kéèyàn ya tán ìdúmọ̀fẹ́ bá gbẹ yín àlùfáà lè kéwú yòókù sọnù ọ̀gbá kínní ọ̀gbá kéèyàn ya tán o ìmọ̀ bóyá ẹ̀ ẹ̀ ẹ̀ mọ̀ kéèyàn ya tán eléèbó àpè ní political correctness wọ́n fẹ́ da ní ìdálọ́hùn ọ̀yà kan wọ́n má mọ ibi mọ́ wa eléyìí ọ̀gbà bẹ́ẹ̀ tó mọ gbọ́ tí àwọn kan tó ń dàrú lọ́nà bòmí ní PDP àti APC ọ̀rọ̀ PDP APC ni ọ̀rọ̀ ìtọ́jú àlọ́ yìí tó lè wó ìpìlẹ̀ ìsìlámù. eléyìí ọgbà ìtàn o ọgbà kíni ọyà kíni ọyà tàn o ò lépo ògbú abubakari ò sì léyàn ọyọ abubakari léyàn rẹ àtàlọ ń tàn <laughs> àgbéyàn bá tún rí ara o bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn kan wọ́n lè láníyàn dáadáa àmọ́ kí wọ́n mọ̀ pé kì í sọ̀rọ̀ láàṣìyàn wà láàṣúní ní àwọn àwọn èsì ṣíyà àwọn èsì ṣe súnà irọ́ ní jẹ́bẹ́ historically is wrong logically is incorrect. ní ọ̀pọ̀ wọn ṣíyà àwọn òṣìṣẹ́ ni wọn súnà ẹnìkan tí mo kọ́ gbọ́rọ̀ yìí lẹ́nu ẹ̀ ní University of Ilorin ẹbí <laughs> tọmọtọmọ tó inú University of Ìlọrin tó wà yìí náà as a staff member ìwọ náà bọ́ta níjàn sọ pé èmi is academic èmi is a non academic wọ́n sọ fún ọ pé jáde kò sáyè ìtẹ̀yàn èsì ọ̀rọ̀ PDP lẹ́yìn ò ṣe PDP tí ò ṣe APC yóò lọ ADC àbí wọn ń ṣe èyí ń kọ́ ẹ má dàpọ̀ ẹ má fọ̀rọ̀ ẹ má trivialize ẹ sọ́dọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́ example tí mo fún tọ̀ ń lọ torí tí ó yé yàn lè bá ń ké tíra fẹ́ lómi kò yé o lè jẹ́ òṣìṣẹ́ ní kíni ní yunifásitì kan kọ́ wá pé mi lè ṣe akadẹ́míkì èmi ẹ sì ṣe kíni non academic àbí non teaching ah wọ́n sọ fún ọ pé jáde ta ọ̀sáyé tiẹ̀ yàn yìí gbọ́rọ̀ láṣìírí wàlásùn ní ti rí nu. No mo ní historically is wrong lọ́nà wo sẹ́rígbà wọn ti gbé àdánwò yìí dé àdánwò àwa ni ṣíà àlì ńjọ wọn ti bẹ̀rẹ̀ àdánwò yìí ni wọ́n ti pín ìsìláàmù sí méjì àwa ká pín nti n sin wí yìí over a thousand years ẹnìkan ò lè dàrú lónìí gbogbo àwọn àgbàlagbà tó lọ àfi tẹ máa ń tí wọn ń ṣe lógún àwa ká pin àwọn tó dá fìtínà yìí lẹ̀ náà làwọn tí wọ́n tara wọn jọ tí wọ́n láwọn ní ṣíà àlì àtijọ́ òun ní pínpín yìí ti wáyé àwọn àlùfẹ́yẹ sì fi bò ni mo fi ní wọn èyí atán o wọn èyí atán rú ọ̀rọ̀ yìí ẹ lọ́ọ́ wò láti over a thousand years gbogbo ibi tí mùsùlùmí bá wà wọ́n láwọn eléyìí sunni àwọn eléyìí ṣíà yìí kì pé wọ́n ń ṣeré o gbogbo àwọn bàbá tó lọ àtàwọn tó lọ láìpẹ́ àtàwọn tó lọ ń ti pẹ́ nìyá wọ́n máa ń jí wọ́n ṣe o àwọn inú wọn ló dùn sí pínpín o àmọ́ pínpín tó wà beyond the capacity wọn ni àwọn kan lọ dórí ibú àdánwò yìí lẹ̀ kò sí combine méjèèjì ò ṣeé ṣe kí ni kò sí kópọ̀ o <laughs> ìbú àbúbá kiri àmọ́ kì í ṣe èèyàn rẹ̀ jù ta lọ gbọ́n ìtumọ̀ tí wọ́n ń gbìnà láṣẹ ìwà láṣùnú ọjà mọ̀bí ọwà o báwọn àtúfà over a thousand years dòní dòní bòtúrí mu ló fi jẹ́ ọjẹ́ pé là ń kìlọ̀ fún gbogbo àwọn aláṣẹ nínú gbogbo tíra ẹ̀sìn. E gbogbo ẹni tí ẹ bá ti ṣe ṣíà kí ni wọ́n pè wọ́n á ní súnni ni kọ́dà bọ́ jẹ́ súfí kọ́dà bọ́ jẹ́ tìjàníyà kàdìríyà nínú tíra kọ́dà nù tíra lùsùnà súnni ni. èyí náà ni kò fi mọ̀ pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí wọ́n fẹ́ tún gbé lọ bòmíì àwọn sàlàfíà ni wọ́n bá já abẹnidọ́rọ̀ bá yé o ọ̀rọ̀ à ń bú àwọn sọ̀hábẹ́ kọjá àjà láàrin ẹnìkan àti jàmá kan àti sàlàbí àti sùnmíyà hàn nínú tírasẹ́ àfi bọ́ bá ní gbogbo àwọn bàbá tó lọ ní ọmọ tí wọ́n ṣe lókù ẹnu rí o sì gbà á. ti ń bẹ ní àkọọ́lẹ̀ over a thousand years bọ́ ọ bá ti jẹ́ sí àsúnni ni ọ́ àmọ́ lásúnni wà lá ṣe is historically wrong and logically incorrect ní lọ́jíkálì wọ́n là káyì àwọn àlùfáà mi tíra àwọn àní yẹmùtẹ́ni akílan wàṣàrà àwọn tó máa fi kún pé wà tààrí ìfà kọ̀bá làákàyè mu kọ̀bá ṣẹ̀rí àwọn kọ́dà kọ̀bá kan mu ẹ̀gbáǹpù tí mo rántí nísìnyí mo ń wo tv satellite uh, eh, tv station kan lọ́jọ́ kan ìmọ̀lú tí mo wà mẹ́jọ yẹn bọ̀dáfà yá àwọn ara àwọn àgbàfà Cairo ní Asia ọmọkùnrin kan wá pè àwọn fóònù program ni ó pè yàṣẹ òun ní béèrè kí ni béèrè rẹ ó ní òun fẹ́ fẹ́yàwó ìyàwó tóun wá rí ṣíà ni ṣé kò wọ́n fẹ́ ẹgbẹ́ tí làáfà yẹ dáhùn òun ní ìgbìmọ̀ àfà yìí ni èmi ò ní wulẹ̀ lọ́nu tíra mọ́ wulẹ̀ jẹ́ ń lọ ní kíni lọ́jíìkì ni ó jẹ́ ń fi bọ́ sọ̀rọ̀ pé dákun ọmọ mi bí sẹ́yìn ìyá ẹ̀bìnrin ọmọ ìwé ọmọ mi tó ń béèrè irú fámìlì wo lọ fẹ́ lọ fẹ́ bíwì <laughs> ìwọ wà nù ilé kan náà ọmọ fáàlù Abubakar rọbíyà ọláwù aníwù ìyàwó rẹ ọmọ fáàlù Abubakar làánà tó láàyè àlẹ́ yìí ẹ sì jọ máa gbé ẹ máa bímọ ó ní wọn máa mi ọ̀nà parun lọ fẹ́ lọ yẹn wọn ò nídìí kó sì jọra fún ọ ó ò lè ẹ ò lè lásán bí ọ̀rọ̀ àwọn sọ abẹ́sẹ̀ ò lè lásán o ẹ lásán o ìdáfà yìí nù lọ́jíkálì gbà ìwọ yọ ẹ sì wà ní ilé ẹjọ́ máa sọ ẹ máa bí máa ẹ máa ìwọ máa gbé Abubakari ọbí ọlọ́wù àánú ìyàwó rẹ máa gbé Abubakari làánà tó lọ yìí àánú bí ṣé àbáṣe ń parọ́ fún yín báwọn yìí làánà Abubakar irọ́ ńlá ni o èmi náà ò ní lọ ní ojúra pẹ̀lú tó dáhùn eléyìí wàláhì làzim mo búra ló kọ́ lọ in the eighties mo sì wá ń lé kéwú ní mohidin ni wọ́n ti pín tíra wá kan lé kéwú wá ńlọrin láti iran embassy ibẹ̀ lèmi ti kọ́kọ́ kà pé ọlọ́nkọ́ làánà àwọn sọ̀nà mẹ́ì àwọn òòṣà kùrẹ́sì méjèèjì wàbìnàtẹ́yì má àtàwọn ọmọ àwọn obìnrin méjèèjì tani sí à ń pè báwọn Abubakar ọmọ ìyá ńlá wa Aisha ìyá ńlá wa Hafsa lójúmọ́ ni wọ́n máa ń ṣépè àdó àwọn yìí ẹni tí ọba mọ̀ kókó wọn mọ̀ o àmọ́ ká máa pé ń wẹ àwọn ìṣépin ìṣépè níbo kílípù kan bẹ malabas bóyá yín fún kẹ ṣàkúlẹ̀ jẹ̀ fún láwọn ọlọ́run tẹ̀sẹ̀ jẹ́ yín wọn jáde nísìnyí ọmọ tó lóun fẹ́ gba ìsìláàmù lọ́dọ̀ àfa àṣìá kílẹ̀ àwùjọ bá fẹ́ gba ìsìláàmù àṣìádù aláì lẹ́yìn tó wúlò ń tán kí ló wí ó ní ó sì jẹ́rìí pé Abubakari àti Umaru àti Aisha àti Hafsọ wọn bẹ nínú nábàáyì bọba wíyìn ò sí wọ ìsìláàmù ṣíà ṣé àwọn tẹ ẹ jókòó tẹ dàálọ́gì pẹ̀lú mi àpòròtì tẹ̀ ní ìyẹn ò dáa àwọn tẹ́ jókòó tẹ́ máa dáálọ́gì pẹ̀lú nù kò tó wọnú ẹ̀sìn ẹ̀sìn tí wọ́n yìí is a video clip tí èyí tí wọn ò jẹ́ parọ́ ẹ̀ àgbàfà àwọn kan ní ìsọfẹ́ wọ ìsìláàmù ìsìláàmù ní ń pè fún o aṣèhàdù ọ̀jẹ̀rì pé o Abubakar Umaru Uthman Abubakar Umaru Aisha Hafsa wọn bẹ nínú náà bẹ́yìn ọba jẹ́rìí báwọn kò fi ṣíà májè wọn tàn yín irọ́ wọn pọ̀ gbogbo ẹ̀yìn àbá àtẹ katira kí ni wọ́n fi ròyìn ṣíà òpùrọ́ wọ́n ní òṣìṣẹ́ ìjọ́tọ̀ parọ́ tó wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ kan tí ń gbígbó ní iná pé nineteen wọ́n fi wọ́n á ń pe àwọn èèyàn láti ìtìkáfọ̀ òun fi fóònù pè wọ́n nàìjíríà yìí ayé ọba àtẹjọ́ ni gsm tó dé ọlọ́run tún túrò eléyìí náà ẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan yòókù ní yóò pọ̀ ní gbìyànjú bá lóun fi yẹ òun ti àwọn èèyàn ní ní ní ìṣèkà wọn sáré ti àwọn èèyàn kí ní nineteen ninety seven Ọbásanjọ́ sì dé ìjọba nineteen ninety nine ẹ̀yìn yìí òun ní DSM wọ̀ lù òkúrọ́ ni wọ́n o ìbẹ̀nu ìṣọ́ra bẹ́ẹ̀ ẹ̀yìn tí ọ̀rọ̀ yìí bá ń tà lọ́dọ̀ yín là ń pè pé ẹ padà ẹ padà yọrọ yọ ta lọ́dọ̀ àwa o Ọlọ́run ò yọ ta àwa náà kọ Ọlọ́run lọ sànù wa Ọlọ́run mọ sáà sànù wa délẹ ṣùgbọ́n ẹ̀yin jẹmọ àná torí náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni à ń ya tan ò sí ń bí ọ̀rọ̀ wọn bú sọha bẹ o ìjọba fẹẹ gbé lọǹgì sí jẹ ká yẹ ọmọ o àwọn àfẹ ya tan o láti iṣẹ́ wà lásùn ní ọ̀rọ̀kọ̀rọ̀ ni o. òun ní Allahu Akbar àwọn ará Kano nítòsí wa bì ọlọmọsá tún sàlékún kẹ àtàánú rẹ fún wa àá sì ń ṣe bígbà tá a Kano Kano nítòsí ń eniti ẹni tí ń sọ orú àwọn ọ̀rọ̀ tí ń jáde látàgége yìí ọmọ ọmọ Kabara ọmọ àgbà gbogbo àfa àkànú àti sufi àti tìjáni àti kàdìrí àti sálábí àti sunni gbogbo wọn ni wọn dìde gẹ̀ẹ́sì rẹ̀ yàá lọ fẹ́ gbé wọnú ẹ̀sìn wọn ò fi lè kéwù yàn kánò wọn ò fi lè kéwù yàn wọn ò fi jàmá yàn àwọn tètè understand ojú wílẹ̀ kan pé eléyìí ó wo ògbóǹtàǹpẹ̀ lẹ́sìn dàgbé lọ́wọ́ ẹ lọ béèrè nkánu ń bọ̀ làbùjàbáàrú wà látọ̀dún náà nìyẹn gbogbo àwọn àfa kọ́dà àwọn tí wọ́n jọ bí wọn mọ wádìí débẹ̀ àwọn tí bàbá kan náà jọ bí wọn àwọn náà dìde gẹ̀ẹ́sì rẹ̀ pé bàbá wa ò ní eléyìí kalẹ̀ fún wa kí láà máa fẹ́ kọ́ sanná fúnra wa fún ilẹ̀ Yorùbá let's call a spade a spade ìdùnnú wa kọ́ ni kẹ́nìkan sọnù wàláì. àmẹ́yìn ò lè sọnù ká tún máa wá wa pé ọ wà lórí ọ̀nà ẹ sọ àwọn èèyàn tó pọ̀ nù o ẹ̀yin náà ti ń rí i nísìn ẹni ó sọ̀rọ̀ sọ débi táwọn ọmọ kan jáde lẹ́ngbẹ̀lẹ́ngbẹ tí wọ́n ń sẹnu gbẹlẹgbẹlẹ kì í kò sí ní táwọn sọ mọ́ nípa Abubakar àti wọn ọgbọ́ kílípù àfa àkànlá náà ọlọ́nkọ sọ àwọn ẹlẹ́sìn dáadáa ní àfa mùtí òun lọ ẹ̀sìn ní òbí wa òbí mọ̀rìkàdí làwọn náà sọ àwọn ẹlẹ́sìn dáadáa àfa yìí ní ọ̀rọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n máa sunkún àwọn ọmọ yìí ń sọ lẹ́nu yìí my question is kí ló embolden àwọn ọmọ yìí kí ló gbọ́n wọn láyà tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí ẹ̀já bára wa sọ dodo ọ̀rọ̀ ní tí wọ́n ń gbọ́ látàgége ló wọn láyà wọn ò tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí náà ibi ọ̀rọ̀ wà nìyẹn o ẹ dákun ẹ̀yà afá wa ẹ̀yà akẹgbẹ́ wa ẹ̀yà ọmọ kéwu wa ibi tọrọ ibi yẹ kọrọ lọrọ náà wàhálà yìí báwọn ará Kánò ti ṣe táà eléyìí màá ma wá gbé lọ bí tí ọ̀yẹ́ ilé tó kàn ní wọ́n fẹ́ dájú kọ ẹgbẹ̀rún ọlọ́run wàláì ọ̀dẹ́lẹ́kẹta ti ń yìí èmi etí ọ̀dà amẹ́ríkà sí i ẹ lè lọ wádìí kọ́dà lọ́dọ̀ àwọn ọmọ bàbá ẹ lọ wádìí pé ta ni bàbá tó bí mi àti fámìlì mi ẹ má wàá lọ dènà ta ni mo ní wọ́n lọ bí àwọn ọmọ bàbá lágbègbè àwọn àgbàánu ẹbí wọn àwọn èsì ọ̀tá àìsọ̀tá amárúkáàzì àìsí sọ̀tá lè kéwù kankan a máa lè rí òdodo kí láà pé ó ṣe wá kí láà rí fọlọ́ àtẹ̀yìn ọmọ ewu tó tó báyìí táwa dákẹ́ à àwọn ò lè ṣe bẹ́ẹ̀ o ọlọ́run lè jáde ṣe bẹ́ẹ̀ o. yàmọ́ mo ní ọ̀rọ̀ mẹ́ta àbí àgbẹ̀kùkùkù àti sọ méjì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta mo wá fẹ́ bá gbogbo mùsùlùmí náà sọ̀rọ̀ jàmọ̀kẹ́ mo ti bá wa pa sọ̀rọ̀ gbẹ̀ǹtì wọn yìí kò tí ì yẹ lómi ìdí sínú pé kí n wàhálà yín ẹ fi wọn lẹ̀ wọ́n máa ṣe tí wọ́n ṣe ọlọ́mọdé oyè ọlẹ́ẹ̀lẹ́ o bí sí àbá ń dunnú fún ọ pé mùsùlùmí ìyàwó yìí ṣe sí mùsùlùmí gbogbo wa irọ́ ni o irọ́ ni o ṣíyà ò rí ẹni tí ẹ bá ti ṣe ṣíyà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí mùsùlùmí o òdodo ọ̀rọ̀ délẹ̀ o àwọn èso gbogbo ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kejì pa àmọ́ o àmọ́ ńgbà tí wọ́n wá ti wá láyà táwọn náà ń jáde sórí Facebook nǹkan kan nísìnyí pẹ̀lú ń tọ́ ẹ̀ bóldin wọn pépé yìí ń lọ yà kọ́ yanjú ẹni ọ sọ̀rọ̀ igun ọ̀sọ́dé di àwọn sọ́dé yìí. sọ wa ẹ̀rì pé mo gbé tíra lọ́wọ́ ẹ̀rí ẹ̀rí kan náà ní lè kà ní kà lónìí nínú àgbà tíra ṣíà ní ti kà á ọba tíra ṣíà lọ́dọ̀ ṣíà ni wọ́n ń pè ní kíni àlìkáfí lèkólẹ́yìn òun lórí bíi sọ rí Buhari tiwa lọ́dọ̀ wọn pàǹpẹ̀rẹ̀ fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣe tiwọn àlọ́rọ̀ yóò gba líla tán àwọn àfẹ́ ìlà tán láti tó lélẹ́gbẹ̀ẹ́ wọn ọdún fẹ́nìkan bá ti ń tọ̀ bí ṣé àkàn bá ń dùnà pé mùsùlùmí ní gbogbo wa tẹ̀kíyà nínú ẹ̀sìn tiwọn ni pé máa dẹ̀ ma <laughs> ẹnbẹ́nu àlùkáfì yìí náà pé nine over ten ẹ̀sìn àwọn o òun ni dẹ̀ ma májà àwọn èèyàn ọmọge wa bẹ́ẹ̀ ni ti sàásù àṣàrí díì bí wọ́n ti pè ní ojúra wọn nine over ten ẹ̀sìn nínú tẹ̀kíyà sí ẹ̀sìn náà máa fi ìtọ́ dúdú sínú máa tún kínní máa tún funfun jáde àmọ́ lọ́run láwo ní àṣẹ́sì sáwọn kíra wọn. nínú kí ni mo ní ti ka ilé ìgbọ́lọ̀ ìgbọ́lọ̀ wa àlìkáfí kò lẹ́yìn mọ́wùlẹ̀ máa wá káfí kí <laughs> ìdáwọ̀ èyí fẹ́ kà nínú káwọn èèyàn mọ́tò máa lọ wá dánwò kí ọba nù tíra mi tí mo sọ ń jò níyì ẹ lọ dáńlódù rẹ̀ page seven hundred and fifty eight volume two inú tíra mi ọba ń bẹ kí ni ń bẹ nú àkáàfin ẹ dákẹ́ farabalẹ̀ jẹ̀mọ́ wọn ni ó ní báàbù sọ̀lá tí àlànà sí ọ̀rọ̀ ní lórí ibò láti kírun sí jànáza ẹni tí èsì ṣíà gbogbo ẹni tí àdàpé ní tí wọ́n bá ti ní násìbù àwa ni wọ́n bá rí gbogbo ẹni tí ọba ti gba ìròyìn wọn àlè àrò òkè wa lọ́dọ̀ wọn ká má bàa mà ànásìbù kí ni tuma násìbù ẹni ó dìde ọ̀tá sálẹ̀ ṣíà àlè násìbù ẹni ó dìde ọ̀tá sí kínní sálẹ̀ àwọn èso ọ̀tá àlè o wàláhì làbí ọ̀gá wa làlẹ́ àti gbogbo àwọn ọmọ ẹ̀ ọ̀bì ọ̀lọ́ọ̀hún àyọ̀ báàbù sọláàtì alá àmìnàṣì pé wọn ń kọra wọn kéwù nù o ẹ mọ̀ pé mo ní tíra yìí lágbà tíra lọ́dọ̀ ṣíyá pé ẹ̀rọ ní lórí bó ló ti máa kéwù sí jànáza ta ni mùsùlùmí tí ṣe ṣíyá tọ̀ ànàbí abdullahi anna rajulan min al mata abu abdullahi ní ara àwọn àgbà fáànù àwọn gbọ́rọ̀ yìí wá lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ́kùnrin kan mìíràn mọ̀nàfìkì náà máa tà náà mọ̀nàfìkì kú ìtumọ̀ mọ̀nàfìkì ń bẹ̀ wọ́n ti hàn níbi heading ta ni mọ̀nàfìkì ànásíbù ẹni kí èsì ṣíà. fàkàrọ̀jà hussein bin ali hussein bin ali bá jáde yamshi máàhù ní máa ń tẹ̀lé wọn lọ bí wọ́n ti fẹ́ sìn. fàlàkìyàhù mawlan lahu ẹrú hussein kan bá ẹ̀mẹ́ni ó kú ni. فقال له الحسين أين تذهب يا فلان حسين ni أين تذهب يا فلان mo lọ ń lọ tí mo rí ọ قال فقال له مولاه ẹrú Hussein yìí wá ń dá lóhùn pé àfẹ́rù min janazati hadha al-munafiqi an usalli alayha mo fẹ́ sá ìfẹ́ kí n lè ìfẹ́ jọ ìwọ̀n bí wọ́n ti kí n sí karambani tó kù yìí lánìí anásìkí násìbù tó kù yìí mo fẹ́ dọ́ọ̀jì fàkọ́ọ̀lá láwùl Hussein Hussein níwèé yìí mànà nù nínú àwọn gbélógbéló fi tẹ̀kíyà sí gbélógbéló fi kíni dẹ́ẹ̀mà sí fàkọ́ọ̀lá láwùl Hussein ó ń bọ̀rọ̀ ní wàá wá mẹ́ta ó ń bọ̀rọ̀ àǹtakú máa láàyè mí ní tẹ̀lé mi láti dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi bàbá ti tò tá a fẹ́ kírun sí násìbù yìí la láti dúró ní kíni dúró lẹ́gbẹ̀ẹ́ tún fàmátẹ̀sì márùn-ún ní àkúlù fàkólí mẹ́fìlà wù nítorí ọba ti wá gbọ́ tí ń wí ni ọmọ wí o nítorí ọba ti gbọ́ tí ń wí ni ọmọ ṣe ni àmọ́ wọn náà tó dẹ́mọ́ o wọn náà dẹ́mọ́ o má wulẹ̀ sá lọ wàá tó sókù ẹni tí èsì sí àwọn gbé kalẹ̀ ẹgbẹ́ nǹkan ti ṣe wá ọlọ́mọ yẹ ẹni tí wọ́n ti wọ̀n lépè yìí dáhùn yìí òní dúró tì mí ọmọ gbọ́n tí ń wí o falamma an kabbara alayhi kọ́lá ṣọṣẹ́ onígbà wọn ṣe Allahu akbar wọn kírun sí jànáza lẹ́nu wọn ẹni tí Hùsẹ́ẹ̀nì ń wí ni pé Allahumma il'an fulanan abdaka alfa la'natin mu'talifatin ghayri mu'talifatin Allahumma akhzi abdaka fi ibadika wa biladika واصله حر نارك واذقه أشد عذابك ọ̀rọ̀ burúkú ẹni wọn ni ó kí òun sókù la ẹgbẹ́ kíní ń yí jẹ́mọ̀ pé jẹ́jẹ́ lèèyàn lè máa wí òun jànáza ẹni ẹni ó mú sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan ló ní ọmọ gbọ́ tí ń wí ní ọmọ wí o ẹ̀gbọ́n ọmọ afi àlá ọmọ gìgírí làwọ o ọ̀rọ̀ ìgìgírí làwọ gọ̀ tọ́ sí eléyìí o ọlọ́run forí jẹ́ ọ̀tọ́ sí ìdí ń bẹ wájú wa bí sí àti ìṣèlú bẹ́ẹ̀ máa èyí ni wọ́n èkó òpin ẹ̀kí àmọ́ tí n bá ń wí ni ọmọ ṣe kí ni kí ni ń wí ẹjẹ́ Allahumma la'an olúwa ẹrú rẹ tí wọ́n tẹ̀síwájú rẹ yìí ọlọ́mọdé làánà rẹ alifa làánà tí ẹgbẹ̀rún làánà mọ̀tálífà tí tí wọ́n kójọ kéèrú mọ̀tálífà kọ́ máa fọ́nká ó sùn lórí ẹ̀ èsè jọ fi ibadika láàrin àwọn ẹrú rẹ̀ wà á sílù hàrà náà rìkà ibi ó gbóná jù nù náà ni ó fi jó wà á bíkù àṣàdà àdábìkà ìyá rẹ tó le jù ni ó fi jẹ yànnà zànù o fa innahu kana yatawalla àdáàkà tó ráwọn ọ̀tá rẹ̀ ní pè lọ́gàá àwọn abúbákiri àwọn ọmọ ìrẹ̀lẹ̀ ìgbà lọ́gàá wàyọ̀ áàdì àwòlíyá àkà àwọn wòlíì rẹ̀ àwọn àlíyá àwọn ọmọ eléyọ̀ gbà wọn lọ́gàá wàyú gbogbo ahàlà bẹ́ẹ̀tì nàbí ìjìká ń bínú àwọn ará ajá ànábì rẹ̀ nínú jẹ́rà àwọn ọmọlọ́wọ́ àjẹmọ́ àlìkáàfì torí ńgbà tó máa ń tún jáde jẹ́ ọmọ parọ́ ẹ̀sọ́ fún ẹni kọ́lọ̀ wọ volume three page one hundred and eighty nine nínú fòró ọ̀lìkáàfì òṣòlù ọ̀lìkáàfì ń bẹ fòró ọ̀lìkáàfì ń bẹ káàfì ní méjèèjì volume three page kínní one hundred and eighty nine kí la fẹ́ máa ka gbogbo ọ̀ràn wọn àwọn òbí fún tẹ́lẹ̀ rìsáàkì lọ bá wà débẹ̀ àmọ́ lọ́n tọ́lọ́n fẹ́ lò fún náà ló dé yìí ọmọ àpàrọ̀ mùsùlùmí ni ẹ̀fìn ọ̀lẹ́ wọn máa ṣe tiwọn náà sí ìyàwó rí ọ mùsùlùmí o àmọ́ dẹ́ẹ̀mà ni o dẹ́ẹ̀mà ni o wàá tò lẹ́gbẹ̀ẹ́ ni ìdí ìbáṣà ti ń wí ni ọmọ wí eléyìí fún ta ni mo ní mo sọ fún gbogbo mùsùlùmí ilẹ̀ yorùbá ọ̀rá wa lọ̀rọ̀ kàn nísìnyí ọ̀rá lọ̀rọ̀ àti sọ́ọ̀tà wa àpá ń yẹ ya kan bí ọ̀rọ̀ yìí o kò sí political correctness níbi tó affect the very basis of the of the religion. jọ wo báwọn sọ abẹ tó gbé ẹ̀sìn wa bá wa jẹ ayan jẹ jẹ èèyàn kéèyàn kí ni wọn gbé wa kí làwọn àjòkó ti àwọn ẹsẹ èèyàn kéèyàn o olúwa sa àwọn lẹ́sà fan nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́ káfí dẹnu dóńbẹ̀ lónìí omi tó ń bọ̀ ẹ̀ á ọkùnrin yàn kàtọ́ yà á bá sọ̀rọ̀ òun làwọn ń wé àwọn ń wé tí wọ́n máa sọ̀rọ̀ tí ó dùn fún yín gbé wọ́n ṣe rìsáàjì ni wọ́n dá rìsáàjì ni kí ni jẹ́ rìsáàjì kí ni jẹ́ rìsáàjì kò sí rìsáàjì tí ò ní ethics ẹ lọ béèrè gbogbo universities láyé wọn ò ní kọmitì kan tí wọn pè é gbogbo tó lè wọ wádìí ọ̀nà wo lọ gbà wádìí ẹ̀ tó o bá fẹ́ẹ̀lì standard ethics kò sẹ́ni tí ó publish research rẹ̀ ọba ìgbé language tí ó yẹ ẹyin nù tọ̀rẹ́ lómi ọ̀pọ̀ kan yé di sí náà ẹ̀dùn wọn ẹbí mi ṣe research research wo ní a ti ṣe research mu ọmọ ká abala táwọn kan wí òyìnbó <laughs> náà tí wọ́n yẹ fún létí alihamudulilayi lẹ́nu ìgbà tọrọ yìí bẹ̀rẹ̀ alihamudulilayi asọ́lọ́n ti fi àwọn ọmọ ogun rẹ̀ lẹ̀ ẹ wo bí àwọn èèyàn ti ń jáde báwọn ọmọ yìí bá ti parọ́ kan gbogbo orú rẹ̀ lè dúró ni wọ́n pa ìyá wọn ti yanjú ẹ̀ wọ́n fa ànábì májèlé jẹ burúkú àwọn kan fẹ́ fa ànábì ní akọba irọ́ burúkú gbogbo náà làwọn àwọn àlùfáà tó kéwú àtọwọn ọmọ kéwú wọn ti ń jáde ni wọn ń wí ìró ẹ̀ náà mọ láàfáà tí mo dákọ̀ yìí ẹ̀ àfáà ìsìn yóò bí wá ìró làwọn náà ṣe lọ́n kọ́ fún wọn lẹ́sẹ̀ dáadáa èmi ọ̀n bá yìí o àmọ́ tó sàdùà níta fẹ́ kí gbogbo ẹ̀yà àfáà ó ṣe mo ní ẹni tó bá epo ń wé ni wọ́n máa tàn ìwọ náà béèrè pé èèyàn ṣe rìsáàjì without ethics kò sí kò sí institution náà kill is unethical kí ni mo wí jàmọ́ ọ̀bá ẹ́tíìkì mú ká má ti lọ́nu tíra kéèyàn ó jókòó lórí àga súnní kọ́ máa fọ́n lórí kíni lórí ṣíà láì gbé ńtọ́ kanta rẹ̀ káwọn èèyàn ó fi mà ọ̀bá ẹ́tíìkì mú kọ́dà nù rìsáàjì misleading èèyàn fẹ́ mislead àwọn èèyàn nù kò sí kò sí rè ẹ má parọ́ má rìsáàjì má rìsáàjì kéyìn fìtínà ni àfẹ́ create doubt sẹ́ni àwọn èèyàn tó wọ́n ní ẹ̀sìn yìí ò ní dá wọn lójúmọ́ pé àkúmọ̀ bọ́yá bọ́yá ti ṣe àfẹ́ achieve òdùbà wọn. again ẹ̀yin àwọn ọlọ́lá ju mọ olókùúta àdírẹ́sì o nínú òfin nínú òfin torí bẹ́ẹ̀ ọba mọ̀ wàláhì làwí àwa kẹ́ òfin nítorí káfíńsì iṣẹ́ ọlọ́run jẹ́ dojú àmì wàláhì làwí ẹnìkan ọmọ fi nǹkan kan wá lójú nínú òfin nàìjíríà àtòfin gbogbo ayé òfin àgbélẹ̀rọ ni o wọ́n ń pè kínní kan ní irrebuttable presumption of law irrebuttable presumption of law ìbẹ̀nu law of evidence nàìjíríà ìbẹ̀nbi tìlú èkó ìbẹ̀nbi tọ̀pọ̀lọpọ̀ ayé kí ni wọ́n ń pè ní irrebuttable presumption àwọn èèyàn gẹ́sẹ́ a sọ fúnra wa pé òfin wa ti gbà pé báyìí ní nǹkan báyìí rí wọn ò bí lọ́ọ̀yà kan dáa wọn ò bí adájọ́ kan dáa kọ́ gbọ́ kẹ́nìkan ń bò evidence tó takò. kí mo ní wọ́n ń gbé ń jàmá irrebuttable presumption of law òfin wa nàìjíríà yìí ni òfin gbogbo ayé ni lófin àwọn èèyàn ní o gba àfẹmẹdàlúrú òfin ti gbà pé bí nǹkan ìdírí ni ọ gbọ́dọ̀ wá kóòtù kó o kó o ní kíni o ní evidence tó takò adájọ́ kan gbọ́dọ̀ lísìn sí o. irreportable presumption of law tá ń gbé yìí kalẹ̀ àwọn èèyàn ntọ́lọ́run wá ní òun jẹ parí ẹ ẹnìkan ọ̀gbọ́dọ̀ rí ókun rẹ̀ mọ́ ẹ̀yìn kan wá fẹ́ ókun rẹ̀ lẹ́yìn one thousand years ẹni adáfẹ́ presumption tí ẹnìkan ọ̀gbọ́dọ̀ débẹ̀ mọ́ ni alukurani tẹ̀mí rẹ̀ gbé lọ́wọ́ ní rọ̀bí Allahu anuhum wàrọ̀ hu anuhu gbogbo tí ọmọ èèyàn lè gbé wọn ṣe tí wọn ṣe olúwa la ti gbàgbé ẹ àti yọ́nú sí wọn ní tí wọn ṣe kọjá kùdìẹ̀kùdìẹ̀ wọn wọn ṣe màláìkà náà ní tí ń jẹ ẹsìn yìí dínú o alukóra nínú o ẹnìkan wá dé nísìnyí ọmọ rẹ ó fún rẹ tọmọ lọ kájọra àwọn ọ̀tẹ̀ ẹsìn ọmọ bí rẹ ó fún tọlọ lóhùn ti close à ẹ̀yin òun wé kílẹ̀ yín ló wù í ẹ̀yin amòfin kí lẹ́yìn náà wù torí bẹ́ẹ̀ bá gbọ́ tíra yé ẹgbẹ́lẹ́ yé irrebuttable presumption of law ọ̀rọ̀ àwọn sọ abẹ́tì olúwa ti close yẹ over a thousand years ago nobody ká ìlànà màkà ọgbọ́dọ̀ lókun. again ọjọ́ ti lọ àgbàdà sọ̀rọ̀ débẹ̀. insha allah sẹ́rí àṣírí tí ń bẹ́ẹ̀ ni pé ntọ́lọ́run lòun kúlóòsì yìí wàláyà àwọn sọ̀hábà náà ti kúlóòsì rẹ̀ ntọ́lọ́run lòun ṣe gíní òun ti kúlóòsì yìí ni wọ́n fa nǹkan kan mara ebe èèyàn ni wọ́n wọ́n ní mìtọ́dá sáni ebe èèyàn ni wọ́n àwọn gan ti kúlóòsì ẹ̀ láàrin ara wọn pẹ̀lú ẹ̀rí ń sọ̀kan péré lónìí àbí méjì nítorí àsìkò ẹ lọ́ọ́ bí wọ́n gbogbo àwọn ọmọdé ń gbìyànjú dáradára yìí ali ọ̀tá abubakari umar ọ̀tá jama ẹ challenge wọn ẹni kí wọn dákọ àwọn ọmọ àlè fún yín àwọn ọmọ bíbí inú kínní àlè ẹ ń sọ fún yín authoritatively àlè bímọ sọ ọ lábùbákiri àlí bímọ ọsọ ní Umaru àlí bímọ ọsọ ní Usmanu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí dàgbà ẹnjọ tí wọ́n pa Hùsẹ́ẹ̀nì ẹ̀gbọ́n wọn wọ́n jọ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àlí bímọ ọsọ ní kíni Abubakari àlí bímọ ọsọ ní kíni Umaru àlí bímọ ọsọ ní kíni tí ń wàhálà tì ní tí ń wàhálà yìí wọ́n ti close chapter yìí ló fi jẹ́ pé lẹ́yìn irú tẹ́ gbèrègbè gbèrègbè àwọn ọmọ wọ̀nyí àwọn ọmọ táàdì bí lẹ́yìn àwọn Hasan àti Hussein ni Abubakar ibn Aliyi ibn Abi Talib Umaru ibn Aliyi ibn Abi Talib Osmanu ibn Aliyi ibn Abi Talib ọ̀rọ̀ ọ̀sán lélẹ́yìn wọn ò lè rí rọ́pa débẹ̀ nínú ìtàn tí wọn ò lè rí rọ́pa tí wọn ò lè rí rọ́pa ẹmọrù tẹ ní ọ̀sán àti òru lòun àtàlẹ́ òun yẹn pàdé yìí ọmọ bíbí inú àlí ọmọ ìyá ńlá wa Fatima Ummu Kulthum àlí fi fún ọmọrù níyàwó wọn ò lè rí lè dọ́gbọ́n sí ṣé àwọn tí wọ́n sì ń jánu abẹ́yìn fẹ́ sórí ìlú olúwa ló ń kúrò sí àwọn gan láàrin ara wọn wọ́n ṣe kínní kúrò sí ẹ̀ ẹ̀yin wá ń rí òkun rẹ̀ lẹ́yìn one thousand lẹ́yìn over a thousand years ẹ̀ wá ní ká dákẹ́. torí náà mo ní ẹ̀rí lé ìbáàbò tí mo mẹ́nu léyìí ẹ̀ alhamdulillah odidi tíra mo ṣe lórí ẹ̀ o mo pe táìtù rẹ̀ ní al-alu wal-ashab ahibba la àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábẹ́ ọ̀rẹ́ ni wọ́n wọ̀nyí sọ̀tá. So pẹ̀lú evidence documented evidence inú ẹ̀ mo ti mú méjì tí mo wí fún yìí àlébímọsẹ ọsọ làbúbákiri àlébímọ ọsọ ní umaru àlébímọ ọsọ ní osùmánu tí wọn ń jà náà nù wọn lè ní misunderstanding láàrin wọn gbà kan àwọn ti close yẹ ẹ̀yin ni ẹ má rí okun rẹ̀ mọ́ ẹ lẹ́tọ̀ọ́ ẹ̀. ẹni ọba fẹ́ rí tíra yìí náà kọ́dà mo lè mo lè ya àbí kí n mo ní kọ́pì kan bẹ́ẹ̀ al-alu wa al-ashab it's over a hundred pages àwọn sọ̀hábì ànábì àtàwọn ará ilé ànábì wọ́n yẹ sọ̀tá o ọ̀rẹ́ ni wọ́n o pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́mi nínú tàn torí náà bó ti jẹ́nu o. هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم